tí o tún ṣe ní rọrùn fún wa láti pàdé fi baitin min buyuti láti ka ahadithu anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó ló wa masa ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn islam fún ẹnì kọ̀ọ̀kan wa kó wa ṣe ní rọrùn fún wa gbogbo ń a bá ń gbọ́ ń pa ìdájọ́ ṣẹ̀ríà ọlọ́njà lè máa lò ó naam àti kàn bí báàbò rìbá bí naam afa ibrahim. وعلى آله وصحبه أجمعين باب الربا والصرف ọ̀rọ̀ nípa kíni ìdájọ́ islam lórí ọ̀rọ̀ rìbá wọ́sọ̀rọ̀fì àti kíni ìpààrọ̀ owó kan sí owó mi. àti ka hadithu umar bin al-khattab radiyallahu anhu lónìí a bẹ̀rẹ̀ látòrí hadithu abi sa'id al-khudri radiyallahu ta'ala anhu. أن, أن رسول الله صلى الله عليه وسلم قال لا تبيع الذهب بالذهب إلا مثلا بمثل ولا تشف بعضها على بعض ولا تبيع الورق بالورق إلا مثلا بمثل ولا تشف بعضها على بعض ولا تبيع منها غائبا بناجز nípa ọ̀rọ̀ kíníjẹ́ rìbá àti ṣàlàyé díẹ̀ fúnra wa ń jẹjọ àbíjẹ̀ẹ́dógún àṣàlàyé pé oríṣi rìbá mélòó lọ́wọ́ rìbá nasi'ati wà rìbá alfadli naam. hadith abi sa'id al-khudri radiyallahu anhu ó fẹ́ sọ fún wa nípa ojú kan n'ojú rìbá tá a mọ̀ sí rìbá alfadli rìbá alfadli ni rìbá èlé torí pé báwa tí máa tu ní yorùbá kìí ṣe dandan kí rìbá ó tún máa kíni èlé èlé ń jẹ́ rìbá nǹkan míì náà tó pé ní apparently kò lé síbẹ̀ náà ó lè jẹ́ kíni ó lè jẹ́ rìbá òun ni rìbá fi pé méjì rìbá nasi'ati wa rìbá al-fadli ọlá anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni la tabi'u dhahaba bi dhahabi ẹ gbọ́dọ̀ fi góòlù ta góòlù àfi kí wọ́n jẹ́ iye kan náà ìyẹn ni pé lápèjúwe lónìí ntí wọ́n fi ń ta góòlù lágbàáyé òun ni gíráàmù àwọn tí ó sì fi gíráàmù ta tiwọn béèyàn bá fi gíráàmù ta tiẹ̀ náà gbogbo ntí bá fi ń ta báyà wọn náà ní kinní kan bí òkúta kan tí wọn ò fi wọn èyí tó wúwo ju èkejì lọ gbogbo ntí bá ti ń jẹ pé àwọn ẹ̀kchẹ́ǹgì góòlù sí góòlù anabila gbọdọ̀ ta sallallahu alaihi wasallam illa mithlan bi mithlin wàlá tushifu ba'daha ala ba'd ẹ gbọdọ̀ jẹ kọkàn ó lé sí ju èkejì lọ wàlá tabi'ul warik bàbá ti dákọ góòlì kílókù ẹ silva owó góòlù àtowó fàdákà èyí tó gbajúmọ̀ tá a mọ̀ tẹ́lẹ̀ ni pé alifébọ̀ ni wọ́n ń pè ní silva bí òun náà ni tó ń jẹ́ kínní alwarik wàlá tabi'u alwarikọ bilwariki ìtumọ̀ ẹ̀ náà ni pé kínní ẹ má ta silva náà kẹfì gba silva míì illa mithlan bi mithlin àfikọ́ jẹ́ déédéé wàlá tushifu ba'daha ala ba'din ẹ má jẹ́ kàn ọ́ pọ̀ ju èkejì lọ wàlá tabi'u minha ghaiban binajisin aha riba alfadli ẹ má ta ntí ẹ fi gbàrọ góòlù sí góòlù bàbá yìí pé ten gram ní ten gram náà ní ẹ fi gbà bàbá yìí pé two grams ní two náà ní kẹ fi gbà ìran kínní ìran riba kan nù anabi tó wà fi kún sallallahu alaihi wasallam wàlá tabi'u minha ghaiban binajisin. ẹ má fi eléyìí tí ń bẹ ń ẹ fi ra èyí tí ń bọ̀ àbí tí ò sí ń bẹ alájà ẹ mú góòlù yín wá ọmọ mi fẹ́ dé lọ́la mo ti rán ọmọ lẹ́kọ̀ọ́ bàbá dé yóò mú góòlù tìyín náà wá tá a wà fún yín mú yín wá nísìn òun lọ́wọ́ àánú hadith umaru ta kàn jẹ́ dógún pé ilà ha an bi wa ha in ọjà ní owó ni àmọ́ àyẹ̀yẹ múyìn wa bàbá di lọ́la a sì ti ṣàlàyé fúnra wa kí làwọn tíṣẹ̀rí ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ àfi àwọn tí ń ṣẹ́ owó kan sí kejì mọ̀rùpá mẹ́ńṣán rẹ̀ àfi ṣàpèjúwe fúnra wa tó o pé ní níṣẹ́jú kọ̀ọ̀kan ní wákàtí kọ̀ọ̀kan lówó yìí ń ma ko lé àbí ma ko kó sékìní ko di lápèjúwe nísìnyí ẹ pàdé ní hajj o ti náwó tiẹ̀ tán o sì ní náírà lọwọ ara maka ò ní gba náírà àbí kọ́ wa wífẹ́ nìkan tí òun ò tí náwó tiẹ̀ tán alájí sówó rí alẹ́ yín kú mbẹ́ wa ó kú tọ́ ẹ fún mi ní. one hundred years ẹ̀ló gbọ́lọ́n bàbá ti dẹ́kọ̀ wọ́n á mú owó pàdé yín ní nígbó wọ́n á mú pàdé wa ní airport anabi sọ̀rọ̀ sọ́lẹ̀m ní látàbí rumin hagra iban bina jizin ẹ̀yin lè máa wò ó pé ẹbọ yá ni anabi ni ọmọ ta ni nínú sẹ̀ríà kí là ń pè ní bẹ́ẹ̀wù òun ni mubadalatu malin bimalin mubadalatu malin ẹ̀yin lẹ wá rí n tó wẹ pé owó sá ti pààrọ̀ ara wọn n ti ń jẹ bẹ́ẹ̀ ònà òun ni àwọn àlùfáà fi gbé kọ́ ìdá ńláńlá kalẹ̀ nínú fíkìú pé al-ibratu bil la bil mabani al-ibratu bil la bil mabani bàbá dọ̀rọ̀ wo ohun tí a máa wò ní kíni túmọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin wọn a ní wo tí wọ́n pè jáde lẹ́nu al-ibratu bil ma'ani la bil mabani èèyàn mú tíra yìí lọ́wọ́ nísìnyí Umdatul Ahkam ọ̀hánà ẹ̀yin ò ní tíra ni a ẹ̀yin ní ọ̀dọ̀ ẹgbẹ́lẹ́ yìí àmẹ́ ẹ̀ fún mi ní hundred naira mo bùn yín ní o ẹ̀dá kan ní ìdájọ́ ti ṣẹ̀ríà ẹ̀bùnú àbọ̀tàtìrà kílódé awi bẹ́ẹ̀ al-ibratu bil ma'ani la bil mabani wọ́n lórí ní tó wù yóò pé ẹ̀bùn tó bá ti di pé àmọ́ hundred naira lẹ́ẹ̀mú wa o sẹ̀rí àléyìn wò ẹsẹ̀ bùn wọ́lọ́kàn pé ní ẹ̀bùn wọ́lọ́kàn pé ní kíni ẹ̀bùn ẹ̀bùn ọ̀gbọ́dọ̀ tún ní ìdí ẹ̀ owó wa al-ibratu bil ma'ani la bil mabani. òun lọ fà irú àpèjúwe tá a mú wa kábà gbọ́ yé pé abéwù ni ànábi wí ọ̀tà eléyìí ọ̀tà ọkàn ni ọ̀yà òun ni bóun bá sì dékò òun ó fún mubadalatu malin bi malin ntí ń jẹ́ béwù nínú sẹ̀ríà. anabiwa muhammad sallallahu alaihi wa sallam onírú eléyìí náà bá a mú. àwa sọ fúnra wa káfí mọ̀ nírú example tí mo mú wa yìí ńgbẹ wà ní maka tí wọ́n gba rìálì ọgọ́rùn tọ̀ náà bóyá òun ti fóònù lé ẹ̀rá kan ló wọ́n ń sẹ́ rìálì ńlọrin lónìí àwọn ní rìálì nísìnyí fifty naira ní rìálì ẹyọ kan practically ní wí fún yín o bàbá sàṣìkò ají rìálì máa wọ́n nàìjíríà sẹ́rí báwọn alájí bá ti dọ́hùn tán tí ọ̀sẹ́ nìkan tí ó ra rìálì mọ́ yọ jà wálẹ̀ ni. òun ti wá fóònù lé wọn ní fifty naira ni ajẹ́ pé lólo wọn máa fọkàn sí pé ó jẹun five thousand naira gba wọn wá sí àjìtàn dégbèrègbè dégbèrègbè tọ ẹsẹ wọn wo ojó níní ọba gbé ọgọ́rùn ríálì fún ọmọ sáré lọba ń sẹ wá ngba wọn ó débi tí wọn ó ti sẹ àwọn ní three thousand five hundred naira ni èése èése kọ́ bó ti jẹ́nu lónìí yìí o thirty five naira ní ríálì ẹyọ kan ẹni ọba máa tí wọ́n ń ṣe níbi ìròyìn de change tí ń yìí ó yẹ practical example ní fún yín o wọn bá ti darí ájì tọ́ra àwọn owó pé ta ni ó lo ríálì nísìn o tún dọdún mi owó tí wọ́n ń tọ́ wá yọ wálẹ̀ ǹjẹ́ jọ dé àbí òní dé gbà mo béèrè ńjọ́ tẹ gbowó yìí fifty thousand five thousand wọ́n pè é ẹ wá kó three five fún mi ha látàbí minha ga'iban binajizi gbogbo ntí sẹ̀rí abáni amase tá a bá wà díẹ̀ dáadáa aburú kàbí mi ní bẹ́ẹ̀ ni ẹ má ta èyí tí o ti délẹ̀ ẹ fi ta ẹ fi gba èyí tí o ti délẹ̀ ìtumọ̀ rẹ̀ látàbí ga'iban binajizi wa fi lafdi nínú riwaya mi illa yadan biyadin kẹ́ ẹ̀ náwó síra yín báyìí ìyẹn ni pé ntí mo tà ní ẹ̀yin náà bá ń gbé ntí mo rà yadan bi yadan wọ́fi lafdhin nínú ẹgbàá wa mi illa waznan bi waznin bọ́bá ìpẹ́ wọn ni òṣùwọ̀n kan náà ni wọ́n gbọ́dọ̀ jẹ́ gíráàmù iye eléyìí òun ni gíráàmù iye eléyìí mẹ́fìlán bè mẹ́fìlẹ́yìn ẹ̀yin tẹ̀ yí bá wọn nǹkan tó yẹ pé àfojúdá ni pé a. Ah, irú eléyìí lélẹ́yìí irú eléyìí ni irú kan náà ìtumọ̀ mẹ́sílù nù irú eléyìí náà ni eléyìí náà gbọ́dọ̀ jẹ́ sàwa án bí sàwa kí wọn ó ṣe déédéé káwọn méjèèjì ó ṣe kíni kí wọn ó ṣe déédéé. tá a bá wo hadith méjèèjì yìí hadith umar bin al-khattab amir al-mu'minin radiyallahu anhu àti hadith abi sa'id al-khudri radiyallahu anhu. bàbá wo tartibu hadith yìí nínú àwọn ìsìtẹ̀mbàtọ́ọ̀tì àwọn àlùfáà tí ò ní hàn bẹ́ẹ̀ yẹn bá ń kà báyìí. alimami makidisi ntọ́ ṣe fún wa ń bì yìí a lè mú jáde ń bẹ̀ pé ní àṣedájọ́ rìbọ́ yàtọ̀ tá nàbì fi kó láyé. torí tẹ bá wo àwọn tó gba hadith méjèèjì yìí wá ẹ̀ dìtẹ́kìtì ẹ̀ bẹ́ẹ̀. Umar bin al-Khattab min kibari al-muhajiri min al-muhajiri nínú àwọn àgbààgbà muhajiri ni àwọn àkọ́kọ́ gbàá ìsìláàmù òun ní kíni Umaru ibn al-Khattab radiyallahu ó fi hàn pé àwọn tí ń ti ń bẹ pẹ̀lú anabi láti pìlẹ̀ ìsìláàmù nù anabi wa lo ọdún mélòó maka ó lo eh, ó lo mẹ́tàlá tí ń fi ń jíṣẹ́ maka títí ọdún mẹ́tàlá yìí àwọn Abu Sa'id ti dẹnu ìsìláàmù Abu Sa'id al-Khudri tó gba àdìsí kejì wa min sigari al-ansor عمر من كبار المهاجرين وأبو سعيد الخدري من صغار الأنصار inú àwọn ọmọ kéékèèké kẹtùn sọ ọmọ kéékèèké àwọn muhajiri inú àwọn ọmọ kéékèèké àwọn ansọrù ni níbo la ti mọ eléyìí hadithu kan bẹ tó gbajúmọ̀ púpọ̀ abu musa ni ashari radiyallahu anhu ó wá kanlẹ̀ kún umar bin al-khattab asalaamu alaykum umar ọdáhùn.

ó lè wà ní hálà kan tí ó fẹ́ kẹ́nìkan ó rí òun bẹ́ẹ̀ àbí ànábi ní bọ́ bá ti wí lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tí wọn ọ̀dọ́ lóhùn àìwá tún ẹlòmíràn ṣe wàá lọ mú òkúta <laughs> pé wọn gbọ́ ni yọ wàá mọ̀ bí na <laughs> géètì wọn naam <laughs> kò bá mu bẹ́ẹ̀ ara ẹ̀ kọ́ ìsìlámù nù ànábi sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti wí ní ẹ̀mẹ́ta a. Ah wọn ò ráyè wọn ò ráyè tìyín nù Abu Musa ni tó jẹ́ kí n pẹ̀ dànù Umaru ọgbà di ìsèyí rí ẹ wo ẹ̀kọ́ ńláńlá bí Umaru ṣe súnmọ́ ànábì tó Umaru súnmọ́ ànábì jà Abu Musa lọ ní gbogbo ọ̀nà gbogbo yastik gbogbo standard tẹ́ bá fi wò Umaru súnmọ́ ànábì ju Abu Musa lọ àmọ́ síbẹ̀ náà Abu Musa mọ̀ nǹkan pa ànábì tí Umaru ọmọ. ẹ̀kọ́ ńláńlá ni ẹnìkan gbọ́dọ̀ pé kò sí ń tá a mà wàláì bọ́ba jẹ́ bẹ́ẹ̀ ni àní ríru ẹ̀xámpù yìí mú wa wa fawqa kulli dhi ilmin Umaru wa ní àá bí mo ti súnmọ́ ànábì tó yìí torí pé ẹ wo Umaru ọ̀sà dédé gbégbèsè tó fẹ́ gbé yìí o inú ẹni tí ó ní hẹ́rùsù pé káàdì ti ànábì kan ọmọ fòun ru Umaru jẹ nbẹ nù tán umaru pé òun àti nebọ rẹ̀ kan wọn sì sàgírímẹǹtì wípé njọ tèmi ọba ara yìí lọ́dọ̀ anabi jì mọ wájú ẹ mú mi lọ ìwọ ní lọjọ ń wò ó ní lọjà tiẹ ń jọ ń wọ lọ jòkó tì sallallahu alaihi wasallam ntọ́ bá wí ọba ń dè mẹ́lẹ́ bọ́ bá dọ̀la ìwọ náà wà á ti wà á ti mọ̀lẹ́bí rẹ̀ ọ̀jẹ̀ lọ èmi náà ò ní lọ wà á jòkó sẹ́yìn tí ó rí báwọn tọ́wá gbọ́ pé wọ́n tó ń pa anabi wí kíní kan umaru ni a wọn lànà bí ló sì wí kíní ah, òun ò amala parọ o àmọ́ làtà tìyà ni aladá alikabisahi ọwẹ ntí ọjẹri o ọwà ẹlẹ́rìí òun ò pọ parọ umaru ò sì sọ pé anabi ò lè wí bẹ́ẹ̀ gbẹ̀ngbà táwọn ò ti mọ àwọn ẹnìkan ò lè mọ àà ah, ah. àmọ́ umaru ni òun bẹ̀rù kọ́mọ́sẹ̀ pé bóyá ọ̀gbà anabi yé sallallahu alaihi ọwọ ẹnìkan tí ó ṣe kínni tí ó jẹ ẹrí fún ẹnu tó wífà bú musa nù Umaru sì wà ń kọ aláṣẹ ńgbà náà Abu Musa al-Ash'ari ọwọ àni ọdà òun ó sì ṣe bẹ́ẹ̀ wọn ní bàbá musa tí wọn lọ ọ̀rọ̀ Abu Sa'id la sọ débẹ̀ o bàbá musa tí wọn lọ radiyallahu anhu àwọn tó kọ́ rí majmu'atun minal ansar àwọn ànsọ́rù ara Madina ọba ara wọn kan tí tí wọ́n jòkó Abu Musa ń bolo tí ń bọ̀ ọba rojọ́ fún wọn báyìí báyìí báyìí ni òun dọ́dọ̀ Umaru kọ̀ dáhùn lóhùn lẹ́ẹ̀mẹ́ta òun pẹ́yìn dà òun wá wí fún pa nàbì lónìí kó òun ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọ̀làfi kó òun mú ẹ̀ǹtí ọ̀jẹ̀rì òun wá pé ànàbì wí bẹ́ẹ̀ lóòótọ́ hadha huwa shahid àwọn ansọ́rù tó jòkó ni pé wàlá yashhadu laka illa asgharana la yashhadu laka illa yà ọ̀rọ̀ yìí ń tọ́ gbajúmọ̀ ẹni kọ́dà ń tà sí ni pé ẹni ó kéré jù nù wà lánàá kí i faqama ma'ahu abu sa'idin al-khudri radiyallahu ṣe ọ̀rọ̀ bùtù méjèèjì yẹn nísìnyí ẹ pé ń tábà yẹn ọ gáàpù yẹn wáìdì ó fi hàn ní araba àwọn afáàtì máa ṣe sèǹbàtò àkàmù fìkìyànù tí ò ní ṣe kànú tíra báyìí. min kibari muhajirin wa min sigari al-ansar a jẹ́ pé òfin rìbọ yàtọ̀ ó yàtọ̀ fáwọn ìdájọ́ mi pé ó rí báyìí ìdájọ́ ẹ má mutí onígbà kan bẹ́ẹ̀ bá mú ẹ má kírun ẹ má wàá kírun àbí ńgbọ ya Ọlọ́run ẹ tiẹ̀ pàtì yẹn yẹn àmọràn ti rìbá ńgbà tí ìdájọ́ ti dé ẹ má jẹ rìbá náà òun là fi ń pàkíyèsí gbogbo ẹni tó sì wà lóko rìbá dòní ọlọ́nkọ yọ yín bẹ́ẹ̀ o bọ́ba yọ ẹ̀yìn bẹ́ẹ̀ ọlọ́mọ nà sáwà náà kò sí ń tọ́ dáńbi kéèyàn máa jẹ rìbá rìbá nìkan nínú ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́lọ́run ló lérí pẹ́ni tí ó jáwọ́ ń bẹ́ẹ̀ kó mọ́ra ó fẹ́ bá òun jagun ńbẹ nu Suratul Baqara bẹ́ẹ̀ fa'dhanu biharbin minallahi wa so ní kúkúrú eh, hadith umar bin al-khattab hadith abi sa'idi al-khudri radiyallahu anhuma tabawa kó méjèèjì yìí pọ̀ <clears throat> àwọn ahadith méjèèjì yìí gbogbo ọ̀ràn níta nàbì fi sẹ̀rí pé rìbá wà nù nǹkan báyìí rìbá wà nù nǹkan báyìí rìbá wà nù nǹkan báyìí ọ̀la ti rí mbẹ́ ẹ wo hadith umar ọ̀dà kọ zahabu ọ̀dà kọ fidda ọ̀dà kọ burru ọdakọ ṣàìrù ó sì dakọ ṣàìrù àbí hadithu mi bẹ tóun náà ní mílíọ̀nù nù. hadithu abi sa'id al-khudri òun dakọ kínní al-dhahabu wal-fidda. ibẹ̀ làwọn afọ onímọ̀ tí wàá jòkó pé nǹkan mẹ́fà lànàbí dakọ yìí alayhi wa sallam àwọn nǹkan mi ń àwọn kínní àwọn nǹkan mi ń tí e ṣe nǹkan mẹ́fẹ́ fà yìí. ǹjẹ́ a sọ pé lápèjúwe nísìnyí ńgbà tá ànábì ò ti dákọ mọ́tò ọ̀bá àfi mọ́tò mẹ́wàá gbọ́gọ́rùn torípa ànábì ò dákọ kínni mọ́tò lápèjúwe. òun ló jẹ́ káwọn onímọ̀ fi wá wòye sí i àwọn ahadithu yìí pé ànábì dákọ zahabu ó dákọ fidda ó dákọ burru sha'iru tamuru والملح في حديث آخر أنك كنكني علة الحكم علة الحكم inú tí gbogbo ẹni tí ó bá máa dá sọ̀rọ̀ sẹ̀ríà islamiyà tó gbọdọ̀ mọ̀ ni òun ni pé èéṣe tí dájọ́ ìfìrí báyìí èéṣe tí kíni tí dájọ́ ìfìrí báyìí ẹ̀là yìí méjì wá ni wal illatu naw'an inú kọ́ jẹ́ illatun mansusa aw illatun nasiya aw mansusun alayha àwọn oníwulẹ̀ dààmú ọlọ́run náà ni ó sọ fún wa pé ntí mo fi ní ẹ má ṣe nǹkan báyìí dí ni àwọn ìdájọ́ ń bẹ bẹ́ẹ̀ ọlọ́run ó sọ àbí kí anabi ó sọ alayhi wa sallam ẹ wọ hadithu lápẹjúwe ẹ hadithi buraida al-aslami anhu kuntu nahaytukum. عن زيارة القبور فزوروها فإنها تذكر الآخرة anabi lè mina mutin ẹ má ma lọ sàárè o àmọ́ nísìnyí o zuruha ẹ má lọ fa innaha tudhakkirul akhirah ìwà ni ẹ má lọ bẹ ẹ má lọ gbára yìí o ìní ẹ lọ bẹ ẹ má pé bàbá má sùn lọ́rùn o ntí mo torí ẹ ní ẹ má lọ gan lónìí ká anabi ọ̀ sọ ẹ̀ anabi ni tí mo fi ní ẹ máa lọ fa innaha tudhakiru yọ jẹ́ yìí náà máa rántí alikiyama gbẹ̀ntì máa ń lọ sàárè nta anabi torí ẹ̀ pé yẹn lọ sàárè nù sallallahu alayhi wa sallam tudhakiru bil akhirah yóò jẹ́ wọn náà máa rántí pé ẹnìkan wọn ń bò mẹ́lẹ̀ yìí njọ́ kan wọ́n bò wọn náà bọ́kàn ti lè le tó ọkàn yọ máa wá rọ sẹ́rí pé léyìí òun kò nídìí à ń ṣe wàhálà mọ́ pé bí wọn bá ní kílódé tà nábì fi ní kátún máa lọ sàrà òun náà ti wí ẹlànà ẹlẹtún nàṣí àwọn mọṣúṣù náà lè yà àmọ́ àwọn ìlàlù mi bẹ tá à ń pè ní ìlàlùn mustanbato ìlàlùn mustanbato ìdájọ́ kan wà ní pé ẹsẹ̀ nǹkan báyìí kí fà á ẹ̀ à ní rí bí nasu kurani àbí nasu hadithi. ó ní ìdí káwọn onímọ̀ ìjìnlẹ̀ ṣẹ̀rí ọ̀sẹ̀sẹ̀ wàá wò pé kí ló fà kí ló ṣe kí ni kí ló fà torí pé tí wọ́n bá mọ kí ló fà yìí gbogbo ń tó bá wá jọ tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ́ wọ́n mọ̀ á ní eléyìí náà bá a mú torí pé ìlà kan náà ni wọ́n ní lápèjúwe nísìn kẹ́nìkan dìde nísìn kó pé ńbọ̀lọ́lọ́run ti ní kéèyàn mọ̀ mọ̀ ọtí gúldà tọ́ ní gbé ẹmu wá bó ní a fara rẹ̀ balẹ̀ èyí tí wọ́n mú láyé ànábì sọlọ sọlọ ọlọ́ni wọn mọ̀ mú àwa wo kílódé tọ́lọ̀ ń ni wọn mọ̀ mú òun ni pé máa kó bá làákàyè bẹ́ẹ̀ bá ti mú nísìnyí ọmọ rìn ránwọ̀n ránwọ̀n kì gúldà yìí náà ń ṣe bẹ́ẹ̀ àbí kọ̀ wá nídìí kọ́ ṣẹ̀ṣẹ̀ máa wá ná sùn gúldà kì í máa. Uh, fáyidà ilà nù o taba ti ma ilà gbogbo ntọ́ba tún jọ àfẹnitórí rẹ̀ ọba wa pé ní o pé mi ò gbàyún mo fẹ́ kẹ́ sá mu wa pé ẹgbẹ́rún wọn náà ń bẹ téèyàn wà bẹ lọ́n fún pé ọlọ́run kò wù ọ sàn àrùn nù àrùn lélẹ́yìn kọ́lọ́n kọ́ mọ̀ fi rẹ̀ kàn wá. ní kúkúrú ilà yìí inú kárí nínú náà sùn bẹ́ẹ̀ èyí tó bá ti rí bẹ́ẹ̀ alihamudulilayi àwọn ìlà kan bẹ tó pé ní àwọn àfa ní bóyá ìlà nasu ni àbí mustanbatọ ni torókó súnmọ́ méjèèjì lápèjúwe nísìnyí ọlọ́wọ́n bá ní asáríkù wasáríkọ́tù faqta'u aydiyahuma olè lọ́kùnrin àti olè lóbìnrin ẹ gé ọwọ́ wọn kí ló dé tọ́lọ́mùbí ni a wọn ẹ́ torí kíni lórí pé wọ́n jalè òun ni wọ́n ní gbogbo ntọ́ bá ti wá báwọn asáríkù asárikọ ó ti wà nù rẹ̀ pé sẹ́ríkọ lọ́fà tí ọlọ́run fi ní agé wọn lọ́wọ́ pé èyí ń ẹ̀là wọn ti wà nù násù nínà bọ̀tà àwọn ayélujára ló wá pọ̀ kánrin tó yẹ pé lọ́nà kínní àbọ̀nà kejì tá a mú wá yìí kò ní síbẹ̀ nù násù àwọn àlùfáà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fi ìmọ̀ ìjìnlẹ̀ wò ó yà kí ló fà á tí ẹ fà á nìyí kò wá ṣe sẹtọ rọrùn rárá kìí ṣe gíní kìí ṣe sẹtọ tẹ bá ríbi táwọn afa bá ti ń ṣe tàlílù kí wọn tó dé ìbò ní ìlà wa gbogbo possibilities ni wọn mọ try eléyìí ni wọn ń pè ní wọn ń pè maslaku kan ní tankihul manaj nínú usulul fiqh wọn ń pè kan ní tahqiqu al Oni ni tẹ́bá wo hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé ati kadith yẹn rí bí bárakùnrin kan wá bá anabi sallallahu alaihi wa sallam ní qad halaktu wa ahlaktu òun ti parẹ́ òun sì tún pààyàn rẹ̀ anabi ní kí lọ dánwò ó lóun súnmọ́ obìnrin òun òun ṣàṣùjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ nínú ọ̀sán àwẹ̀ anabi sì sọ kí ni ó sọ ìdájọ́ fún un. àwọn afáwa bẹ̀rẹ̀ sí ní wá pé kí ni illa hukmi ń bẹ̀ ìtumọ̀ kí ni tankihul manat níbi tí wọn ti kọ́ gbé ni pé bọ́yọ̀kùnrin yìí nìkan ọlọ́ ànábì ti mọ̀ pé èèyàn bú kan ní bóyá torí tiẹ̀ ní dájọ́ ń fi sọ̀kalẹ̀ wọ́n wá di yìí wọn àwọn eléyìí ò sí mbẹ́ àbí nítorí tó jẹ́ lárúbáwá ni torí pé tó bá fi rí bẹ́ẹ̀ ajẹ́gbẹ́ni tí ì bá ṣe lárúbáwá bó ń bá dánrú ẹ̀ wò èyí náà kọ́ títí títí tí wọ́n fi wá ara ìbùsí bíi pé ntọ́fà náà ni pé ó súnmọ́yàwó rẹ̀ ní ọ̀sà yìí wọ́n á di kíni ó di ìlànà irú àwọn ìlànà mùsítàmbàtọ̀ yìí ló le láti get irú ẹ̀ lọ́wọ́ aṣẹlẹ̀ ń bi ọ̀rọ̀ rìbá ibi tá à ń lọ nìyẹn ọ̀rọ̀ rìbá ìlànà mùsítàmbàtọ̀ lọ́wọ́ à òun làwọn onímọ̀ wa kọ́ àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí jọ wọ́n wá pín wọn sí méjì. Si tá a bá wo méjì nu mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́n súnmọ́ra wọn kí làwọn méjèèjì wọn ẹ̀yin náà lè sọ ẹ́ adahabu walifidda gold àti silver àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù náà súnmọ́ra wọn ẹ̀ẹ́ ẹ̀ẹ́ kíni tamuru làbídùn bí àgbàdo bí jéró ẹ́ ẹ̀rí pa àwọn náà ṣe kíni wọ́n súnmọ́ra wọn ní nǹkan jíjẹ wọn kó wa wò pé tábà wá ilà rìbá o kí ló lè mú wa máa fi nǹkan míì kún pé anabi ọ̀dà kọ eléyìí àmọ́ kò sẹ̀sẹ̀ nídìí ká anabi ọ̀dà kọ ẹ̀ irú nǹkan báyìí là anabi ti wí àmọ́ wa fi wọn gbogbo yòókù wọn ní tá wo adahabu wàlífọdọ kí ló dé tá anabi fi ní rìbá wọ bẹ́ẹ̀ èyí tó wà sábìtù nù jùmùhúrù ọ̀rọ̀ àwọn àfáàní pé asamaniya ní ìlànbẹ̀ kínní asamaniya kí nǹkan jẹ́ owó torípélá yà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá tá a bá ń sọ̀rọ̀ góòlù góòlù ọ̀pọ̀lọpọ̀ ní gbọ́yé góòlù yìí làwọn ń ná láyà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá àbí kí wọ́n ná sílvà. ajẹ́pẹ́ ìlà tí ń bẹ́ńbẹ́ yìí tọ́lọ̀ tí rìbá fi dè wọ́n góòlù àti sílvà ni wọ́n jẹ́ kínni wọ́n jẹ́ sámánù owó téèyàn fi ń sanwó nǹkan. tá a bá ti establish eléyìí nísìnyí àsìkò ṣẹ̀ṣẹ̀ di retí fún wa pé riba ń bẹ nù náírà àbí torí pé náírà náà lónìí ipò wo lòun náà ipò fi ń sanwó nǹkan bí wọn bá tún kó náírà wọn ní nǹkan míì ní ìdájọ́ kan náà ni ó ìtumọ̀ ìlànà ìlà níbi dáhàbì wal fidda òun ni pé láyà ni wọ́n ń owó. gbogbo bí tẹ́yìn bá ti wá ná náírà abẹ́ ná ríálì abẹ́ na dọ́là gbogbo tẹ́ bá wá ná òun náà wà nípò pékinni nípò etí dáhàbò àti fídọ̀ wà láyé anabi sallallahu alaihi wasallam àwọn mẹ́rẹ̀ẹ̀rin yòókù ńkọ́ ibẹ̀ yẹn ni ìyapẹ́ ẹnu díẹ̀ wà láàrin àwọn onímọ̀ alimami abu hanifa rahimahullahu ta'ala ó ní tóun rí i pé ó kó gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yòókù ìjọ tá anabi torí ẹ̀ ní rìbá wọ́ bẹ́ẹ̀ òun ni pé kíni alikayu al alikayu gbogbo àwọn nǹkan wọ̀nyí ń tà máa wọ̀n gbogbo àwọn nǹkan wọ̀nyí ń tà máa ṣe kíni ń tà pé gbogbo ń tà bá máa wọ̀n rìbá wọ̀ pẹ́rẹ́gì lèyàn fi ń wọ̀n ni paanu ní fi ń wọ̀n ni skeeli ní fi ń wọ̀n ni àpò ní fi ń wọ̀n ni Abu Hanifa ni gbogbo ń tó bá ti jẹ́ kíni makil torí pé ń rí ni pé àwọn nǹkan wọ̀nyí ń kó wọn pọ̀ ni pé wọ́n jẹ́ kíni wọn jẹ nta ma wọn abu hanifa tó ń winu alimami shafi'i ali abu hanifa alimami ahmed madhabu imami abi hanifa àti madhabu alimami ahmed lọ́dọ̀ aṣàfihìyà alimami ṣàfihì àtàwọn tó wà ní madhabi imami ṣàfihì àwọn ní n táwọn rí pé ó kó gba àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tá nàbì dàkọ ìjọ ni pé atọ́ọ̀ ò ní pé yẹn ń jẹ wọn àtọ́àm pé e àwọn kìnnì yìí o ntẹ̀yìn máa ṣe kìnnì yóò tọ́àm ntẹ̀yìn máa jẹ ni wọn. a jẹ́ pé kìnnì tó máa rẹ̀ yín náà ti di fòkànháwò nù ìtumọ̀ ẹ̀ ní pé kìnnì ẹ́ gbogbo ntẹ̀yìn bá máa jẹ rìbá rìbá wọ̀ èyí tẹ̀yìn bá ti jẹ rìbá wọ̀ ìtumọ̀ rẹ̀ nù. No alimami malik bin anas rahimahullahu ta'ala Imam Malik ní kọ́wùlù tó yàtọ̀ díẹ̀ sí tàwọn méjèèjì àbí tàwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ní tóun rí ń bẹ̀ ni pé al-iqtiyatu wal-iddikhar al-iqtiyatu wal-iddikhar àwọn kìnnì jẹ oúnjẹ not only pé wọ́n jẹ oúnjẹ wọ́n ṣe kó pamọ́ ẹ wo fíkìwà àwọn àfa wọ́n jẹ oúnjẹ wọ́n sì ṣe é ṣe kí ni wọ́n kó pamọ́ wọ́n yéé ṣe ń tí ó bàjẹ́ bọ̀rọ̀ wọn èsì tí ó ṣe kíni tí ó bàjẹ́ bọ̀rọ̀ ìgbéyàn bá béèrè nísìnyí àgbàdo èsìn ààrẹ tó nílé àbí búrú tẹ̀sìn ààrẹ ni tí ó nílé alimam maliki ni wọ́n jẹ́ oúnjẹ wọ́n sì tún ṣe é ṣe kíni ajẹ́ pé lọ́dọ̀ imam maliki kí nǹkan tó ká tó gbèdájọ́ rìbá lérí nǹkan kí la máa wá sóúnjẹ ni sósì ṣe é ṣe kíni sóṣe gbẹ pamọ́ eléyìí ni àkọwàlù àwọn afa wa sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala nínú àwọn afa tó dé lẹ́yìn táwọn máa wá wo gbogbo táwọn afa yòókù ti wí ya eléyìí ló súnmọ́ jù alimami ibn taymiya rahimahullahu ta'ala ó ní èyí tó tọ́nà jù òun ni ká mú pé jíjẹ gímí maamu Ṣáfi'í ti wí pẹ̀lú wíwọ̀n tí maamu Abi Hanifa wí ó ti kó gba àwọn kìnìyí nǹkan tí èèyàn ń jẹ ni oúnjẹ tó ṣe é jẹ àmọ́ at the same time ó ṣe é ṣe kínni ó ṣe é wọ̀n gbogbo èyíkéyìí tá bá wa mú nù àwọn gbogbo àwọn kínní mọ́lá ń pè ní ilalun mustanbato ìgbìyànjú àwọn àlùfáà ni wọ́n fi wọ́pẹ́ nítorí tá nàbì fi wí báyìí ni láti lè mọ pé gbogbo ntọ́ bá jọ wọn tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama yọ ma ṣe kínní yọ ma gbàrú ìdájọ́ bẹ́ẹ̀ ìtumọ̀ gbogbo wàhálà tí táwọn ṣe nìyẹn òun lẹ́ẹ̀fi wá rí lónìí nínú gbogbo ń ta kàkálẹ̀ yìí bẹ́ẹ̀ yẹn bá fi ansẹ̀tì kan gba méjì sọ́jẹ́ rìbá hmm? ẹ̀yin náà dáhùn nínú gbogbo ayé lálò rìbá bó ti rí náà nù kọjá rìbá náà bó ti rí gan nù. No bẹ́ẹ̀ yẹn bá ní ansẹ̀ ti tèmi yìí o ó ní kámẹ́rà ó ní ó ní gbogbo ẹ̀ títí tí ó sì ní kankan kó méjì rẹ̀ wá òfin gba eléyìí bitifaki fukaha ni pé kò sínú ribawi àwọn wo àwọn pè ní aribawiyat aribawiyat kò sínú kíni aribawiyat òun lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ ntí àwọn èèyàn ń dá sí lọ́rọ̀ rìbá lónìí ntẹ̀yìn ọba mọ̀ kọ́ mọ̀ dà sí ẹ̀kọ́ ni lọ́tọ̀ wọn ń gbélé kọ́dà àwọn èèyàn ń gba phd lórí rìbá tí òfin ní jẹ́ pé ntọ́ bá wà ń bẹ̀ á mọ̀ pé òsì ń bẹ̀ ètí òsì ń bẹ̀ là á mọ̀ wá pé ń bẹ̀ ń bẹ̀ irú àwọn tí ó múra kankan kan pé ó fáńsẹ̀ ti gba méjì yìí wọ́n wà ní kò sí rìbá nu owó ibi báńkì ń ṣòwò ni ibi wọn pín ní ni ojúlówó rìbá gan yọ yọ kó nu rìbá èyí tí ó rìbá ni ọ wà á múra kankan kan sí pé rìbá ni òní ńgbà tí ń sọ látẹkẹ lómi wo pé àyè ṣe àròyé àwọn afa èwo ni tọ́mù èwo ni dèkárù èwo tàmánìyà wọn mọ tí wọn ń wí o láti lè establish ìdájọ́ sẹríà tá a fi ní wí ntọ́lọ́hún ò wí tá a ní wí ntí anabi ò wí sọlọ sọlọ torí pé nǹkan nǹkan méjì kan léwu nù sẹríà àwọn èèyàn máa ọ̀kan bọ̀tún wọ́n fi èsì kejì kí ni nǹkan méjèèjì náà tahlilu ma haramahu Allah tahlilu ntọ́lọ̀ ń ṣe ní haramu kí n gbẹ́ máa ṣe kí ni ta ń sọ bẹ́ẹ̀ àgbo ní àrínà sùn kan gbogbo alama pé wiku ilé yìí àbí ntọ́lọ̀ ní ọ̀dà kí n ò pé ọ̀dà bọ̀dé tọ́pọ̀lọ́ pé fi èsì ni pé tahrimu ma abahahu Allah ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ ó fáwọn èèyàn bákan náà méjèèjì bàtà àwọn èèyàn fi èsì kínní wọn èèyàn fi èsì ẹlẹ́ẹ̀kejì yìí bẹ́ẹ̀ ojú ọ̀nà kan náà méjèèjì wa ọlọ́run ló ní pé máa ṣe òun ló ní má ṣe ntí ọba pé wọ́n má ṣe ìwọ gbọ́dọ̀ pé wọ́n má ṣe ntọ́ba ni wọ́n má ṣe ìwọ gbọ́dọ̀ pé kún wọ́n má ṣe ìtọ́ba sì ni wọ́n má ṣe ọ̀gbọ́dọ̀ pé wọ́n má ṣe nípa báyìí tahlilu ma haramahu Allah aw tahrimu ma ahallahullah ojú ọ̀nà méjèèjì lé o kọlọ́nkọ́ dákun kí o sànù wa ọ̀rọ̀ rí báàbù tó púpọ̀ ni ẹja máa mú báyìí lónìí àti mọ nísìnyí pé ọ̀rọ̀ rí bọ́ ọmọ lórí ń tà yìí wa sallam lè fi nǹkan míì kún ní nǹkan kan tí ó so àwọn anabi dárúkọ sallallahu alayhi wa sallam ẹẹ kí n tẹ́sítì fíkì wọ́n wo téèyàn bá wá sọ ansẹ̀tì di thaman tó sọ ansẹ̀tì tá a wílẹ̀ kan ọwọ́ adigun ansẹ̀tì làwọn èèyàn fi ń sanwó rìbá wà á bí ọwọ́ kí ló dé jú rìbá bí wọ́ ti di thaman kẹ́ máa pé wọ́n ti ní rìbá tọrọ ti ní kankan tó so mọ́ kankan nù tí anabi wí ni ada wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in a sọ béèrè ìdíjọ́ mẹ́jọ ọjọ́ ti lọ but níbí àwọn baba wa fadilatu sheikh aminu ibrahim rahimahullahu ta'ala tí wọ́n jẹ́ pé ọlọ́run ní ọjọ́ alárùbá tó kọjá àbí ọlọ́run ọba ibi tá a ran kan bàbá náà sí ọlọ́run jẹ́ abambẹ́ ọlọ́run kò sí wọn lẹ́ni ìkẹ́ kò sí wọn lẹ́ni ìgẹ̀ kò sí wọn lẹ́ni àlìjánná gbogbo ẹni tí ọlọ́run ní kí ó bá ìrùn kíkí sí wọn láńjọ́ náà àkí gbogbo yín ọlọ́run san yín lẹ́san dáadáa gbogbo ẹ̀yin tí ẹ̀ bá náà ẹ̀yin náà ṣàdúrà fún wọn láyé yín kódà ẹni tó bá sì fẹ́ mọ bí sàárè wọn wà ṣẹ̀rí àfaramọ́ tí ọba ti pẹ́jù kè pẹ́jù nísìnyí kí èèyàn lọ bí sàárè wọn gbá ah, èmi ò gbọ́ tí wọ́n fi kírun sí wọn la ẹ fi sàárè wọn hàn mí gẹ́gẹ́ bá anabi ti wí dùlú ní ala qabriha anabi ló wí bẹ́ẹ̀ sọlọ sọlọ ẹnìkan tí wọ́n sin tá anabi ọmọ anabi ní dùlú ní ẹ fi sàárè rẹ hàn mí gbàtà anabi sì dérí sàárè rẹ ó kírun sí la torí wọn bá wọn kí tẹ́lẹ̀ àmọ́ wọ́tọ́ ọba ti bá wa kí ń jọ̀hún mọ́tún yé so ẹ dákun ẹ̀bùn àwọn babaladua àrùn kan pé àyè rọrùn bàbá wa àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí bàbá kọ́ wa àwọn ìfọwọ́sọ̀yà pọ̀ máa àlìjẹ́nà lẹ́nìkan o àìsí ìfọwọ́sọ̀yà pọ̀ máa ná ní ẹnìkan sì ti ń jẹ́ alùsùnà nù alùsùnà la yashhaduna li ahadin bi jannatin aw nar a ẹnìyàrá kan pọ̀ máa àlìjẹ́nà ní ní ta alùsùnà máa wí nù àmọ́ wọn ní ẹnìkan wọn ṣàdúrà fún náà àwọn àgbààfà nàìjíríà ńjọ kan èèyàn àni ṣàdúrà fún àwọn àfa wa bàbá wọn ní ẹni wa lọ́lọ́run ó forí jà bàbá olólè yìí ọ̀tí ẹ̀ mà dúrà tó yẹ kọ́ mọ̀ sí sẹ́rù bàbá lèèyàn ẹ̀sẹ̀ mọ́ pé kọ́lọ́run ó forí jì ẹ̀yin náà rẹ́rìn ibi tá a bá kéwúdé ń wa yìí nà táwọn bàbá yẹn náà kọ́ wọn bẹ́ẹ̀ ọláyà gbọ́ lẹ́nu àwọn bàbá wọn yẹn náà káfílẹ̀ yìí kẹ́kọ̀ọ́ nítorí mi sọ̀rọ̀ yìí ni pé sheikhuna sheikh amin ibrahim rahimahullahu ta'ala la nuzakihi ala Allah àfọ̀ wọn ma ń wájú Ọlọ́run o Ọlọ́run wa lọ o àmọ́lẹ̀ yìí tó hàn sá wa fún wa àfẹnitsẹ ọba gbọ́ àwọn èèyàn gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ láti kó wọn sì ń kó mọ́tò wọn bọ̀ wá torí pé wọn mọ̀ pé ru bàbá yìí kí wọn ó sin tán tẹnìkan ní ẹpàdé wa lọ́tún la kò sì sí alihamudulilayi lọ́nkàlùkù wọn náà fi ni ah ntí mo lè fi ṣe tí mo lè ṣe fún bàbá yìí òun náà ní kí n wá bí jànáza rẹ ẹ wá wo bíbẹ̀ ti kún alihamudulilayi kọlọ̀ kọ́mọ́sà gba ìpẹ́ gbogbo tí wọ́n ṣe fún bàbá náà kọ́ mo bá wọn. bàbá yìí ọlọ́run ṣàánú wọn tó jẹ́ ká kẹ́kọ̀ọ́ púpọ̀ inú téèyàn mọ bàbá mọ nígbà tí wọ́n wà láyé ní òjá ní pírọ́blẹ́mù gbogbo ń tẹ́ rí tó ṣẹlẹ̀ yìí ẹnìkan ò dìde pé ẹ̀yin wí ti yín o àdúrú bàbá yọ wa kú kí ni ọ sọ àtàgbàlagbà àtọ́ méke fámìlì wọn torúkọ mọ̀ pé bàbá yìí lójú ayé rẹ̀ nínú àwọn tí kéwu kápá ni kéwu ṣe kíni ọ̀kápá àwọn àwọn ọ̀kápá kéwu kéwu kápá àwọn àwọn ọ̀kápá kéwu ibi tí wọ́n dáhùn bá ti rí dẹ̀lí lùgbà síbọ̀lọ́ ti wí nu síbà nẹ́bi ti wí nu ọ̀ya ni àwọn ọ̀kápá kéwu gbé ibi táwọn ó tu lọ nìyí ẹ ọ̀dà rẹ̀ bá wí wọn ó tún rí báyìí náà ah, <laughs> ọlọ́run sọ wa ń gbogbo ẹni ọba kápá kéwà dáwò ni o kọlọ́n kó jẹ́ kíké wọ́ kápá wa ni ìtumọ̀ kéwù kápá yẹn ni pé òun ni ọmọ gáìdì yẹn ìfẹ́ inú rẹ fẹ́ kó o ṣe nǹkan kan wá sí àyà fún ọ wọ́n sá dìísì fún ọba jùlẹ̀ kéwù kápá rẹ o lórí rẹ wà àwọn bàbá yìí ń kálukú mọ̀ pé kéwù kápá wọn ńgbà wọn wà láyé àfi tí wọn ọba rẹ rí kọ́ra wa ta jọ mọ wọn kéékèèké yìí àfi tí àbá fi hàn wọn pé dẹ̀lílù ní bàbá ọ̀tán náà nù ẹ wá wo oríṣiríṣi ẹ̀kọ́ tọ́lọ́run fi bàbá yìí ṣe fún wa fi hayatihi wa fi mauti bẹ́yẹn kan bá ń pé aa tí wàá gbọ́ ìyẹn wàá dúró ẹni wọ́n wàá kú kọ́ wàá ní síjọ́ mẹ́ta kò ní síjọ́ mẹ́rin kò ní sheikh aminu fi hàn wá o rahimahullahu ta'ala bí wọ́n ti ń sèkú láyà nebà muhammad sallallahu alaihi wa sallam láhadu tá ni wọ́n gbé fún yẹn ni wọ́n gbé fún bàbá sẹ́rìpọ́lọ́ ń pọ́n bàbá náà lé sẹ́wọ̀n pé àwọn òsì máa ti wọ́n mọ̀ pé láàdùn ní ẹgbẹ́ fún mi bọ́tú kálukú ń sọ pé ní tí bàbá yìí bá ń bẹ láyé ntí ọ̀fẹ́ náà ni pé èwo ń dẹ̀lílu wí èwo là nẹ́bi wí ntí bàbá yìí ń ṣe tó fi kú láyé nu bó ti wá lé tó àwọn èèyàn láwọn ọgbẹ́ torí sàárè láàdù yàtọ̀ sí ìta ṣàkú làwa ń gbẹ́yìn àyàn àwọn ẹnìkan kó pákó wá aláàló pákó àwọn kan já ewé wá àléwé wọn wá dó wọn wò pé kí ni alhamdulilayi ní ibi tá a ti dúró ní kọ́búrú baba àwọn baba wa baba dáadáa justice abdulkadir oríire baba grand eh, kadi àkọ́kọ́ àwọn gan wa ní kódé àwọn tí wọ́n ní wọ́n ń wú òkú irú eléyìí kí wọ́n irú sàárè yìí kí wọ́n rí wú irú láhadu yìí kọ́ ni ẹ̀ <laughs> eh, tí wọ́n tún ṣe yàrá fókù nínú ilẹ̀ láhadu nù bàbá yìí ọlọ́run tún ní ká kẹ́kọ̀ọ́ ẹlòmíì ò rí rí mo rí inú àwọn àgbàlagbà tí wọ́n láwọn ò rí na náà ti sin anabi nù sọlọ sọlọ kọ́lá anabi sì wí pé aláhàdùlánà wà sàkólégé rínà pé àwa o láhàdù ní tiwa o nípa báyìí inú ẹ̀kọ́ ńláńlá tá a rò pé ọlọ́run ọba amúládà rẹ̀ bá bàbá yìí ẹ wá wo ẹ bẹ̀rẹ̀ látòrí àwọn ìyá wa ìyàwó wọn ẹ wà wọn mọ wọn ẹ fẹ́ lè má mà pé àdúrà ọ̀fọ̀ báyìí lọ́sẹ̀ wọn torí pọ́n màpá àfi táwọn ọba bìtírè bàbá yìí lókun ntọ́ gbé lọ́wọ́ tó fi lọ náà ni pé ibi ọlọ́ni á ṣe ma ẹ̀bánújẹ́ ma kọ́dà bí ọlọ́ni ẹ̀bá jẹ́dé ma ama wa sọ̀rọ̀ kọ̀rọ̀ ama wíwí kú yí ama ẹ̀rí kọ́ kankan ṣẹlẹ̀ mbẹ́ gbogbo eléyọ̀ jẹ́kọ̀ fún gbogbo wa la fi ń wí kọ́lọ́n ó sì mú ládàá náà bá bàbá náà tọ́ra anabi wi o anabi innal mawta la yu'adhabu bibukai ahlihi anabi lẹ́lómi ọ̀jẹ̀ ìyá lálìkìyàmà torí ẹkún tí wọ́n ń sun lẹ́yìn ẹ̀ òun ti lọ bibukai ahlihi bá anabi ti wí nù sallallahu alaihi wasallam ẹkún àti nǹkan kí nǹkan tí wọ́n ń dáwò lẹ́yìn ẹlòmí wọ́n sì máa jẹ́ yín àlórí ẹ̀. bàbá ń bari ẹ̀ wá ni pé àṣekèsè ń yanu tẹ́nìkan ò rí rí kò sí fìdáwù ee kò sí jọ kejì kò sí jọ kẹta kò sí kẹrin kò sí kẹjọ sheikh aminu fi hàn wá bẹ́ẹ̀ ọlọ́run sì wá gbàdúrà àwọn bẹ́ẹ̀ ṣe mọ̀ pẹ́lú mi ọ̀fẹ́ bẹ́ẹ̀ àwọn tó fi sẹ́yìn oníjọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ́sá sí bẹ́ẹ̀ fáwa náà bàbá yìí ọlọ́run ó láti bọ̀ tán wọn dá tọrọ pọ̀lọpọ̀ làáfà tó wù bọ̀tà àwọn tó bá fi ilẹ̀ sẹ́yìn ó kéré ọ̀pá àárí kan tí ẹ̀ ń sọ tí inú àti àgbàlá ní tẹ́mi rí ni o àtọmọ kékeré àtàgbàlagbà ní wọn bá ti sọ fún wọn pé sẹ́mi pé bàbá tó lọ yìí kò ní múradì mi láyé rẹ̀ ju pé kí lọ́lọ́run wí kí ni ànábì wí sọlọ sọlọ tọ nta lọ́run wí nta ànábì wí ni o àwọn náà làwọn ti gbà bẹ́ẹ̀ bàbá yìí sẹ́yìn kékeré ẹ wọ àwọn ọmọ kéwù nìkan tí wọ́n fi wá lọ bọ́ lọ́run yọ àwọn ní tv mọ̀ mu ìlú dùn òru ọ̀pọ̀lọpọ̀ ọmọ chief imaamu ni wọn wọn yìí sèyàn kékeré ẹ wo bí tí wọn sin wọn sí náà gbogbo ẹ làwọn àgbàlagbà àwọn àfa ni wọn sọ njọ náà wọn gbọ́ lẹ́nu àwọn baba wa imaamu mali ẹ wọn ní wọn sèyàn sí tẹ bá nàbì ti fẹ sallallahu alayhi wa sallam bàbá yìí pé yàn jẹ nǹkan ni wọn fi máa sin sí tẹ tí sheikh aminu jaa pé kò rí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́nkọ́mọ́sá bàbá kẹ́ bàbá o gbòòtà awi awí fún nǹkan méjì ká kẹ́kọ̀ọ́ ṣe bàbá yìí lẹ́kọ̀ọ́ túlà hayati ní gbèsè ayé wọn ọlọ́run ṣe wọn lẹ́kọ̀ọ́ pọ̀pọ̀lọpọ̀ láti máa wo wọn kọ́sẹ̀ nínú àwọn àgbàlagbà aládùúgbò wọn ń bẹ̀ wọn ẹnìkan pé sheikh wa ọlọ́run kò járe wọn pé sheikh abdullahi jibril sahban àwọn àlùfáà wa bàbá wa ọlọ́run sọ fún àwọn pé àwọn kò lẹ̀ níjọ́ tí bàbá kú pé àkìlódé pé torí ń tóun fi wá kọ́lé sóṣèré ń bẹ̀ wọn torí ṣe kàmí nù kóun bá súnmọ́ wọn gbà tí o sì ti símọ́ nísìnyí kódà wọn kó bẹ́ẹ̀ wọn kó lọrin gan torí wọn èso ọmọ lọrin tẹ́lẹ̀ ẹ wo ruhayatu bẹ́ẹ̀ ọlọ́run tó wà ní kẹ́yìn náà da kọ́lọ́njẹ́yìn wọn da jù báyìí lọ ẹ bọ̀tí gbogbo aná ká kẹ́kọ̀ọ́ bàbá yìí ṣiṣẹ́ débẹ̀ ni o training gidi téèyàn máa fún ọmọ ọlọ́run wa sànù wọn ẹlòmíín náà yóò tíráyè yóò tírénì wọn ní gbọ́ bọ̀dọ̀ ọlọ́run ó sànù bàbá yìí púpọ̀ àtọmọ kékeré nù àwọn ọmọ àtàgbàlagbà gbogbo ọlọrọ súnà yìí gbogbo ọlọrọ kìtàbù súnà yìí kódò ìfimọ ìtọjẹ ẹnjìníà nù wọn bàbá ní ẹnjìníà wọn ní gbogbo ẹ kọlọ́run kí ọ̀dà kan kọ́ bá foríjì wọn kọjá kálíkì àmọ́ ọ̀rọ̀ wọn fún wọn kó sì wọn lọ́mọ àlìjánná gbogbo ẹ̀kọ́ tá a kọ́ wa jẹ́ kí láda rẹ̀ bá bàbá yìí náà wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.